kí wọ́n mọ̀ pé ègún làwọn ń jẹ o ìwọ òun làwọn ń jẹ o pàtàkì jùlọ yìí tó bá tún níbi túláàsì nú ọkọ mi tún túláàsì ìyàwó rẹ̀ wọ́n mọ̀ pé báyìí ni wọ́n ń san ní tùfíìsì ńlẹ̀ kéwú àbí ńlẹ̀ ìwé yọ wàá kó dajì kalẹ̀ ẹ sì mọ̀ pàrọ̀ àwọn obìnrin yìí gbà kọ́mọ rẹ̀ ó dòkó ńlẹ́ ọmọ lọ́lé ìwé ntí ọkọ fẹ́ kọ́ tẹlẹ̀ náà nù pàdé ọba tọmọ ọba lọ yọ wà níjọ́ bá torí yòókù ìwọ ọkùnrin tó bá dẹrù ẹ wò ọ̀n sẹ́ lọ́hùn o kò sí lolúwàbí ní bàbá rẹ bá ti mọ ní ose irú ìyàwó tí agbára rẹ ká tí ìnáwó rẹ ṣe déédéé sálárì tó ń gbà irú ẹ̀ ní ọ̀fẹ́ o wọn làwọn àlùfáà oníṣẹ̀rí à ń pè ní alikafa ah social status in marriage lọ́wọ́ ẹni tó ṣe déédéé tiẹ̀ bọ́bá yìí pé aṣọ táfúlẹ̀tì nìwọ náà ń wọ̀ tọ́ra táfúlẹ̀tì fóun náà tí ò ní complain àmọ́ lọ nàgà lọ fẹ́ ọmọ tí ń wọ léèsì three hundred thousand pa márùn-ún dandan ọ wá o bọ́bá yìí pé ìyàwó rẹ ni kì í sọ̀rọ̀ ẹ̀rín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n ń dánwò dáa ẹ̀ṣẹ̀ sí ní lọ́dọ̀ Ọlọ́run torí náà lórí ọ̀rọ̀ zaka torí kọ́mọba dàbí ìgbà tí ọ̀fẹ́ ọ̀fẹ́ takora wọn létí ń dá nígbà tí èèyàn lè fún ìyàwó ń zaka ó sì wá jẹ́ pé àwọn obìnrin àwọn lè fọ́ fọ́ kí zaka aláìníláka inú mi tó lè mọ garanta wí náà nu islam ọ̀sán máa ọ̀pẹ́rẹ́sì àwọn obìnrin náà ni islam ń hànà obìnrin láàmú ń sọ pé ẹ ní díútì àti náwó láwọn ọkọ yín lórí èyí tẹ́ ẹ bá bùn wọn ìfẹ́ inú yín dídùnnú yín òun nìkan lè tọ́ wọn àmẹ́yìn ọmọ ẹ ṣe pé lọ́kọ́wọ́jà rẹ̀ ń wá o kódà o ọ̀la ìkọ̀dá gbogbo ọkùnrin tí ń bá ti ń dánrú ẹ̀ wò kọ́ bẹ̀rù ọlọ́run ìmọ̀ ẹ̀ ń halẹ̀ mọ́ wọn ni ẹ̀ ń dẹ́rù bà wọ́n ni ẹ̀ mọ̀rú ọ̀rọ̀ tẹ́ sọ tí wọ́n tí wọ́n fi máa gbọ̀n tí wọ́n lọ tú gbogbo ìgbà nú wọn ẹ̀ bẹ̀rù ọlọ́run o olúwa ò fẹ́ bẹ́ẹ̀ o olúwa ò fẹ́ bẹ́ẹ̀ ìyàwó tí ọba wa jẹ́ ìyàwó dáadáa òun lówó lọ́wọ́ ọ̀nẹ́jọpọ̀ rẹ̀ lọ èyí ń lè já ìkọ̀jájòjì àti orínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹni orí bẹ́ẹ̀ náà ìyàwó lówó lọ́wọ́ ju ọkọ rẹ̀ lọ. but even at that pẹ̀lú pé ìyàwó lówó jọkọ lọ yìí náà tani ọmọ ara ń jẹ ẹ ọkọ ni o bí àwọn bá jẹ mílíọ̀nìà tí ọkọ ò sì ju thousand ní àlọ òun náà ni ọ wá oúnjẹ tí ìyá mílíọ̀nìà ó jẹ o òun ni ọ wá aṣọ tí ó wọ o ilé tí ó gbé òun ni ọ wá o mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò lè ṣubú o lè já nítorí fún mi díẹ̀ nǹkan ìlówó tó fi gba ṣọ́ọ̀bù a ní sùúrù fún mi díẹ̀ ẹ mo ti gbọ́ ọlọ́fẹ́ pààrọ̀ mọ́tò rẹ bẹ́ẹ̀ ọba tí lágbára o lè bẹ̀ o lè wí fún yàwó bá ní sùúrù fún mi àmọ́ kí ni mo pè é kí ni ìyàwó jẹ aṣọ wo ni ọ wọ̀ ilé wo ni ọ wọ̀ tí ó sùn ní tọmọlúwàní ọ gbọ́dọ̀ provide ẹ fún ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ by extension torí náà gbọ́dọ̀ ń bá wa kọ́ pé ìyàwó ní lọ́wọ́ ju ọkọ lọ nítorí bá ṣẹ̀rí àmúlò torí pé ìyàwó ò ní obligation àti máa fún ọkọ rẹ̀ lówó bó bá kàn yà fẹ́ bùn ló tí wọn náà sì dúpẹ́ tó ń pé ó ṣe ọ́ lóore ni o ọkùnrin mi ò mọ ká dúpẹ́ lọ́dọ̀ ìyàwó yẹn pé ọ́ àtìsí òun ìyàwó dáadáa sí bàbá kínní kódà èèlò lẹ́lẹ́rìí nínú sùfíìsì àwọn ọmọ yìí sọ̀dà èyí fi owó ọjà mi kan tí mo tẹ̀sẹ̀ gbà fún ó kì í ni kò ní díútì àti ṣe bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ mà bẹ́ẹ̀ kọ́ bọ̀ obìnrin ò ní díútì àti fi tún náwó tiẹ̀ bọ́lọ̀ ti tó kalẹ̀ ni ó sì níbi ó ti kọ́ńpẹ́ṣẹ́ẹ̀tì ẹ̀yin ọkùnrin náà òun ni ẹni tí ìsìláàmù ọba yé yọkàn máa tẹ̀ ẹ̀sẹ̀ bọ́sẹ̀ yìí ẹ̀yin obìnrin náà ń tí wọ́n bá wá ń sọ fún yín pé bí bàbá tó bí ọmọ tó gbọ́kùnrin tó gbóbìnrin bá wá kú tó fowó kalẹ̀ dọ́bù ti obìnrin ọgbà òní kíta ní ọgbà òní kọkùnrin ọgbà ó rí i pé equation yẹn kọ́ bá balance ni ẹni tí a máa náwó lé lórí àtẹni tí ó máa ṣe kíni àtẹni tí ó máa ná àwa tó nígbà tá a bá ṣe bọ́jẹ́ẹ̀tì bákan náà ni wọ́n pín kọ́ bá la ka ìmú kọ́ bá la ka ìmú ìsìláàmù ẹ̀sẹ̀sìn òpó náà ẹ̀sìn ọlọ́gbọ́n ẹ̀sìn déédéé ẹ̀sìn justice ẹ̀sìn equity ní islam nítorí ó pin bẹ́ẹ̀ lọ ya ẹni ó ní díùtì kọ́ náwó a gbọ́dọ̀ provide the resources tí ó gbé pẹ́ẹ́lí díẹ̀ fóun jẹni tí ó máa gbà tóun ní ṣẹ́kínní tí ò ní ná gbogbo ẹ̀ ni à ń fọ́ lójú pọ̀ lónìí wọ́n ń pín gun òun náà orí òjòrí ló kù tẹ́ ń pín gbogbo àfa àti ńlọ bá wọn pín gun orí òjòrí àtọkùnrin àtọbìnrin dédé ni gbogbo ẹni ó sì lóun kàwé àbóun ka lọ́ọ̀kan tí fi ń wí òun náà yóò rojọ́ lọ́dọ̀ ọlọ́run o kéèyàn má tanra rẹ o òpin constitution ìjọ téèyàn bá kú ni o kò sí constitution lálùkì yá mọ́ o ní constitution Nàìjíríà ò fara mọ́ discrimination àwa náà mọ̀ àmọ́ àwọn òní gbẹ̀yìn débi ọ̀rọ̀ lọ́hùn ó gbẹ̀yìn kalẹ̀ ní tọ́lọ́n bá wí lága torí náà ẹlòmíì ọlọ́hun lajú débẹ̀ ni ọkàwé débẹ̀ ni ẹlòmíì àṣàkáṣà àṣàlẹ̀ yorùbá ní ọ̀pọ̀ báwọn débẹ̀ orí òjòrí gbogbo ẹ̀ ọ̀bá tẹ̀lé ọlọ́hun mọ́ o àní tá à ń wí yìí ẹ rí i pé lọ́ba ètò ayé tó rọrùn mọ́ olùwọ́ba subhanahu wa ta'ala ni kò máa ẹnìkan ni wọ́n máa náwó lé lórí kọ́lọ́hún yọ ọmọ wàá ṣètò kò pé kóbìnrin ọmọ gà Allahu akbar nínú àwọn òfin kófin kan tá a jogún bá Nàìjíríà yìí wọ́n èé fún obìnrin ní nǹkan kan ní a bá dá wọn lẹ̀ Ìgbò obìnrin yìí jẹ nǹkan kan ṣíṣe rí àtẹ ni wọ́n fún ní kíni fún dájú torí náà kò sí nǹkan kan tí ó wà defensible nínú òfin ọlọ́run ìwọ ni kò fẹnu lélẹ̀ kò béèrè pé bó lélẹ̀ yìí rí bẹ́ẹ̀ ìyá ti bẹ̀rẹ̀ ni pé kọ́kọ́ fún ìyàwó rẹ̀ ń zàká haramu ni àmọ́ kí ìyàwó fún ọkọ ní zàká kíni halali ni èèyàn wà béèrè pé wáì àwọn àlùfáà ti ṣàlàyé fún ọ pé nítorí pé ọkọ lè máa wá dáa bí ọgbọ́n owó tó yẹ kó ná lórí ìyàwó kò ní í ná yọ máa wá fi sàkà táwọn aláìní ọjẹ yọ máa fi rọ díùtì rẹ̀ ọlọ́run ọ̀fà bò ìyàwó yìí ò ní ìdí kò ní dandan kó náwó lọ́kọ rẹ̀ lórí torí náà bọ́ bá fẹ́ ọkọ rẹ̀ ní sàkà àbẹ́gùn ní ó firi ó firi ní kì í ṣe pa ní dandan kò sí di ọlọ́run ti ní dandan ọkọ rẹ̀ ní ó kó sàkà fún o bọ́ rẹ lò míì tó dìsáàbù rẹ̀ jọkọ rẹ̀ lọ lọ́kọ̀ fún un àmọ́ ọ̀dà ìṣẹ̀lẹ̀ tí mo lọ ṣẹlẹ̀ lójú ayé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀gá wa nú àwọn sọ̀hábì anábì tá ń pè ní Abdullahi ibn Mas'udin radiyallahu ta'ala anhu òun níyàwó rẹ̀ tá ń pè ní Zainab radiyallahu anha òun lọ́wọ́ bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wípé òun lówó tí zaka wọ òun sì mọ sátọ́sì ọkọ òun economically nínú àwọn aláìní nígboro Madina yìí ọ̀kan lọkọ òun nù wọn àmẹ́rù ń bà wọn pé fóun má wàá ro làákà ìtọ̀ òun kọ́ má bọ́ sí lọ́dọ̀ Ọlọ́run ǹjẹ́ mo lè fún ọkọ mi ní zaka ó wá ìjọ náà ànábi sì dáhùn sallallahu alayhi wa sallam in the affirmative anabi níbẹ̀ ni o lè fún ọkọ rẹ ní zaka ẹ̀rí nù táwọn àlùfáà ti ní obìnrin lè fún ọkọ ní zaka rẹ àmọ́kọ gbọ́dọ̀ kó zaka rẹ kọ́ wá ní àwọn ìyàwó òun lọ́kàn tó wọ́n máa pín zaka fún pé aláìní làwọn náà kọba ń o ẹ àwa fa lọ débi pé èyí ń gbogbo sẹríà ọwọ́nú ara wọn ni ààbọ̀ ọmọ ní máa dá wàhálà lẹ̀ ẹni tí ọba gbólé yé ọwà gbé làákà rẹ lọ bí pé àbí tó bá ti gbólé yé máa sọ ọmọ ráhùn ráhùn tó ń wíńdò ní pé èéṣe tí ọlọ́run ní kọkùnrin ọmọ múdọ́gù tí obìnrin mú ìtọ́fàánù o ẹni ó ní díútì àgbọ̀dọ̀ ṣe ń déédéé pẹ̀lú ẹni tí ó gbà ẹni ó ní díútì àti náwó mo ní ntí ẹ máa wá pààyàn lẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jókòó tí ọmọ lòun kìrìtìsáìsì ìṣẹ̀rí àfihàn ó ti pin bẹ́ẹ̀ nínú òfin tiwọn nínú òfin wọn èèyàn lè fẹ́ kú kó ṣèwé kalẹ̀ pé kọ́bọ̀ ẹ̀ gbọ́dọ̀ fún kọ́dọ̀ ọmọ òun ó lè pé wọ́n máa lọ fi tọ́jú ajá bẹ́ẹ̀ pé òun fẹ́ òun ní interest nínú àwọn ajá bẹ́ẹ̀ òfin common law tòyìnbó ti England civil law tòyìnbó ti France àti Germany kò séjì ọ̀faramọ́ tí mo wí ọkọ̀ wíìlì ni wọ́n ló lówó rẹ̀ ń tó wo fi ṣe <laughs> kọ síbẹ̀ pé ọmọ kan gbọ́dọ̀ pín bẹ́ẹ̀ ìyàwó kan gbọ́dọ̀ pín bẹ́ẹ̀ ṣé ẹnu rú àwọn yìí ń gba àwọn ọmọ ìgbésẹ̀ rí àtẹ̀fẹ́ nìkan nídàájú. torí náà òun sọ repeatedly ọlọ́run ṣàánú rẹ̀ pọ̀ jẹ́ mùsùlùmí njẹ́ nìkan bá fẹ́ máa dàrú mọ́ lójú bẹ́ẹ̀ yín muslim ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ṣe kínní sọ fún pé mi ṣe muslim ana muslimun ọkọ̀ọ̀kọ̀ sọ fún un wa point of correction ngbọ́dọ̀ pé pè mí ngbọ́dọ̀ gbọ́ pé pè mí ní muslim mọ́ muslim ni mí njẹ́ ọ̀wá ayé yíyún àlàyé rẹ̀ ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí òun náà kárí bọ́nú ni ní ọmọ pé àwọn afá wa náà wọ́n kàn tiẹ̀ wí bẹ́ẹ̀ ìwé béèrè ńgbà tí ò yí ọ unfortunately ń tọ́pọ̀lọpọ̀ torí ẹ̀kọ́ fẹ́ǹsì yìí o ọ̀rọ̀ tí ò nítumọ̀ làwọn tó wọ́n kàn dà fún ma lójú báwo ni religion yín ṣe lè kò sí kò sí nǹkan náà tó ń wí nínú ìṣẹ̀rí ọlọ́run tí ọba làkà yìí èyí tí ọba làkà yìí mo lọ́pọ̀ nú ẹ̀sìn tiwọn òun ni mo fi ní Maurice Bukai while he was a Christian Maurice kó tó di mùsùlùmí ọkọ̀ sínú preface ìwé rẹ̀ wípé òun ò rí a single fact nínú gbogbo ní ti ń alukurani tí ó wà compatible with modern science ó ní gbogbo ní alukurani ń yí lọ bá sáyẹ́ǹsì àmọ́ ńgbà tó ń débi fẹ́ràn àtàwọn Maurice náà ní sọ báwọn o pé Only i did not need to go beyond the first book kí n tó rí i pé ah, sáyẹ́ǹsì wà ní àyè tíra yìí wà níbí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ò tiẹ̀ jọra wọn ó lóun ọ̀kọjá the first book of the Bible lọ́wọ́ akówó ìjọ wa tẹ̀ jáde sí gbogbo ayé ó pè ní the Bible the Quran and Bible is available kọ́dà lórí nẹ́ẹ̀tì o lè lọ download rẹ̀ èyí wọ́n máa strengthen page rẹ táwọn kan ti fẹ́ fẹ́ bí èlùbọ́ dànù tí wọn náà ọgbẹ mùsùlùmí ọgbà pé nǹkan gidi ló ní lọ́wọ́ rú àwọn nǹkan báyìí ẹni tí ìmánì rẹ̀ bá mí ẹ̀júwe rẹ̀ fún mọ̀ríìsì ńgbà tí ń kọ̀wé yìí kì í ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ náà ni Michael Hart Michael Hart is an historian ní ti ń bẹ láyé ìrùkó tí ìkó ti dàgbà dé òun ló tẹ̀wé tó pè ní the one hundred most influential person in history àwọn ọgọ́rùn-ún èèyàn tí wọ́n láàmì láàka jù níjọ́ tó máa nábì ádámù ti ń bẹ láyé Michael hart yìí ṣe mùsùlùmí o nígbà tó wá kó ọgọ́rùn èèyàn tó wà most influential ọwá ló ń fẹ́ ráǹkì wọn ọ̀fẹ́ ṣe kínní ta ló ṣe pò kínní ta ló ṣe pò kejì táǹsì kò kí ní kọ́dà lọ́dọ̀ Michael Hart Muhammadun sallallahu alayhi wa sallam o lè gbogbo yìí wọn náà pẹ̀lú the one hundred most influential persons in history. àwọn yìí ń wá objective ǹbẹ àwọn bá ti ródodo kódà èyí tí ó gbà irú mọ̀rísì padà gbòdodo Michael ọ̀tí ẹ̀gbà àmọ́ àwọn ọkọ̀ pẹ̀tọ́ ntàrí ni àwọn yẹn ṣe bí èèyàn dúdú èèyàn dúdú ti nàìjíríà ni ọmọ wa yí rọ yọmọ hmm? à ń sọ̀rọ̀ ìjáàbù ń ní ẹnìkan borí íńtánẹ́ẹ̀tì ó ní títẹ̀ ní wàhálà àwọn mùsùlùmí kwara náà ebi fifty fifty ní àbí sixty forty nílò àbá àlímì kọ́ra bójú yẹn a bá fọ́ yẹ o. àmọ́ báwọn ti máa ṣe nù pọ̀tí táwa ń sọ mọ́sálásí làwà ó tó gẹ́ gbogbo àmọ́ fọ̀rọ̀ ti búrẹ́dì kó mùsùlùmí lómi ọbẹ̀ yìí ẹjọ́ tó ẹjọ́ tó báwọn wọ́n ń fi wọ́n ń fi búrẹ́dì kó omi ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tẹ bá tíìkì ọmọ mùsùlùmí mi dáhùn pé ó kọ̀ rẹ ní tẹ́lẹ̀ kí ló sọ ọ́ di dọ́ọ̀nù ní tí ò mẹ́kì sẹ́ǹsì kan ni wọ́n wí fún un pàtó náà tí ò yé òun náà òun náà bá ju ìsìláàmù lẹ́pọ̀ bí ọ̀sán ọlọ́mọ tètè wà bẹ́ẹ̀ àmì ẹ̀dá kan ẹ̀dá wa náà múra gbọ́ ẹ̀sìn rẹ yé ẹnìkan òkè òkè kọ́ dàáfà ńláńlá àmọ́ gbogbo ń tẹ́nìkan ọmọ wíwú ọlójú bẹ́ẹ̀ rìlíjọ yín bẹ̀ ṣe báyìí èyí tí ọba yí ọ tètè lọ béèrè. ẹ̀sìn ọlọ́run lẹ̀sìn islámù inna ad-dina 'inda náà ẹ̀sìn kan ṣoṣo tọ́lọ̀ ń yọnu sí òun ẹ̀sìn islam ọlọ́run tó ṣe èmi àti wọn ní mùsùlùmí njẹ́ ó léwa kó ní ẹ̀sìn àtẹ̀lá rí ọlọ́mọdé àárí o ọlọ́mọdé ọkàn mọ̀lẹ́bí wa o ọmọdé ọkàn gbogbo àwọn èèyàn wa o ó tó àdúrà o ó tó àdúrà o ọlọ́kọ́ mẹ́ta sànù wa òkè lórí ọ̀rọ̀ zaka náà la la ṣe ń sọ ẹ̀yìn tó bá lórí ìdájọ́ zaka ètò ọba tún kù tí ọba yé ẹ lè máa béèrè lọ́wọ́ àwọn àlùfáà tí wọ́n sàlàyé kí lọ́lọ́run wí kí sì ni anabuwa muhammad sallallahu alaihi wa sallam sori nínú àwọn albẹ́rù dáadáa tí ọlọ́run fẹ́ kémi àtiwọ́ káwá sí láyé olùwà ní wàlímọ́fúnà bí àdìhìn wàlímọ́fúnà bí ahdihim ìlà àhàjù ọlọ́run láwọn onídàádáa àwọn mòmìnì olùgbàgbọ́ òdodo tààrà àwọn lẹni tí bí wọn bá ṣe májẹ̀mú àbí wọn bá gbé àdéhùn ẹ bá wọn bẹ ìlà àhàjù wọn bá dá májẹ̀mú pẹ̀lú èèyàn àbí wọn ṣàdéhùn pẹ̀lú èèyàn nítorí láwọn ó ṣe wọn ó ṣe é ẹni bá wọn wọn máa tàn yàn níbi tí mùsùlùmí bára rẹ̀ dé lónìí ọlọ́nkọ́ fọ̀ wá mọ́ kọ́dà àwọn tí èsè mùsùlùmí ti láwọn láwọn communities kan wọ́n ti ń kẹ́fìn pé bí mùsùlùmí bá ti ń pé insha Allah irọ́ ní pa ní àti pé insha Allah insha Allah ìdí òní ṣe ní ọmọ pé insha Allah ò sí tẹ̀rí pé ó burú burú jáde dápẹ́jà tàparadà ọlọ́run tó introduce insha Allah ọ̀tọ̀ ni tó torí ẹ̀ introduce ọ fẹ́ sànù wa ni àwa ń abuse rẹ̀ lónìí ntọ́lọ́n fi nípa ọba fẹ́ ṣe nǹkan kó pé insha Allah òun ni pé ìwọ kò ní rẹ̀ ìwọ lè fẹ́ ṣe kọ́lọ́n wá gbé nǹkan kan kàn ọ́ nígbà àyà tí òfin ní jẹ́ kínní tí òfin ní jẹ́ ó ṣeé ṣe ìyẹn ni pé something tó wà beyond your own control tó lágbára lórí ẹ̀ tọ́lọ̀ ń fi ní ẹ máa ṣe insha Allah èèyàn gbé ẹ má wọrí aṣọwó ah, yẹn ni ẹ wá gba lọ́sẹ̀ tí ń bọ̀ ó sì kúnjọ́ kejì sẹ́mi pé kí ọba fi insha Allah òsì ọ̀rẹ́ dé ntọ́lọ̀ ń torí ẹ̀ nù ntáwọ̀ lágbára tá a máa sọ̀rọ̀ tá a máa sọ̀rọ̀ bí ẹni tó ipá wa la ní kọ̀ǹtró ara wa a ń ṣe nǹkan báyìí insha allah ẹ fún mi ní nǹkan bá ń fún yín insha allah kìí ṣe pé insha allah ọ̀tọ̀ màmá kò ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ insha allah wà àwọn èèyàn lónìí ọ̀dà lójú kò wọ́n ní í ṣe nǹkan yàrá pé mo bá ti pé insha allah ọlọ́run ọ̀fẹ́ yìí báwọn kọ́ ọ bọ́ọ̀ bá tan èèyàn ẹgbẹ́ rẹ tó bìlíìvù rẹ ọlọ́run kọ́ ọ ọlọ́run tó dá ọ tó dóun náà torí inú àtìtẹ̀ ẹ̀yin méjèèjì ọmọ pọ̀ ń tàn ẹ̀tàn gbọ́dọ̀ sí lọ́rọ̀ mùsùlùmí òun lọ́lú wa ń sọ yìí o wàlmúfúnà bí ahadihim ìdá ahadu àwọn onídàádáa àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gbọ́ lọ́n gbọ́ bọ́lọ́n ti ń kà á yọrọ tí ń tọ́lọ́n fi bẹ̀rẹ̀ man amana billah ẹ̀ni ọba gbọ́ lọ́n gbọ́ àwọn pọ́lítíìsì ẹ̀ ní tọ́lọ́n ń kà yìí. wà á kọ́ ọmọ sọ̀láta ọgbọ́lọ́ngbọ́ ọgbọ́dọ̀ máa kírun wà á ta zakata ọgbọ́dọ̀ máa yọ zaka bẹ́ẹ̀ náà ni wàlmúfúnà bí ahadihim ìdá ahadu ah, májẹ̀mú tó bá bá àwọn èèyàn dá àdéhùn tó bá ṣe pẹ̀lú àwọn èèyàn ọ yẹ èyí tí ọba yẹ jẹ́ wọn ó rí i pé agbára insha torí ẹ̀ lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú hadith sọlẹ́tẹ̀ ńlẹ̀ min riwayat al-imam abi hurayrah radiyallahu ta'ala anhu ẹ̀wí bẹ́ẹ̀ radiyallahu abẹ́yìn náà bẹ́ẹ̀ náà sáà bú rírà ni ọlọ́run ní tèmi àtẹ̀yìn nù wọn o ọlọ́run ní já sórí ibú o ọlọ́run lọ́mọ radiyallahu anhu sáàbù rírà ti gbà lónìí nìkan ọlọ́run lọ́mọ yìí mílíọ̀nù ọ̀hún ní gbogbo ayé radiyallahu ta'ala anhu ọlọmọta sàlékún yọnu rẹ̀ fún Abu Huraira àti gbogbo àwọn sọhábì àdàbọ Muhammad sallallahu alayhi wa sallam òun ló tún fi lè ṣe wá láǹfààní gba nàbì ní ayatul munafiki sàlà àwọn sáyẹnsì kan bẹ tá a bá ti ń rí lára èèyàn mọnàfíkì ni o kódà nù rìwáyà yìí nù rìwáyà Abu Huraira yìí radiyallahu anhu ọlà nàbì fi kún pé wà ń tọ́lá wa in salla wa soma wa za'ama annahu muslim kódà bó kírun kódà bó gbààwẹ̀ kódà bí ń kílèmù pé mùsùlùmí lòun tẹ́ ẹ bá ń kẹ́fì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lára ẹ̀ mọ̀nàfìkì ayatul mọ̀nàfìkì sàlà mẹ́tẹ̀ẹ̀ta náà yín kà fún ọ nísìnyí kíkó wọ́ lọ yẹra rẹ̀ wò ẹni tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti dàsà fún ìtumọ̀ ẹ̀ ní pé kì í ṣe pé ìtọ́ wáyé by mistake tó ti tọrọ àforíjì gbá ah, ọlọ́run níjẹ débẹ̀ náà àmì ìtàn bá ti tó bá ti di bárakú yẹn gà á àkọ́kọ́ ń bẹ̀ nínú sáyẹ́ǹsì mànáfìkì ní wùlẹ̀ ń kírun tí ń gbàwẹ̀ mànáfìkì ni òun ni pé ìdá àdáta kàzàdà àfi tí ó sọ̀rọ̀ lẹ̀ ní bárọ́mẹ́ ẹlòmíì kì í bá tiẹ̀ débẹ̀ èyí tí ń máa ń surprise àwọn èèyàn ni pé a ah, àwọn alágídí wàá sọ̀rọ̀ orí bẹ́ẹ̀ lónìí yá àwọn alágídí wàá sọ̀rọ̀ àtìgbà bẹ́ẹ̀ lónìí ntókù tí ń jọ ẹlòmíì lójú ń pa èèyàn mẹ́nu àmọ́ kọ́ máa sọ fún wọn pé àwọn ah, parọ́ àtẹ̀yìn ah, ọmọ wọn tẹ́lẹ̀ ìdí wọn ó wí nù ọ̀dà o gbogbo ẹni tó bá bá tiẹ̀ débẹ̀ ànábì nínú inú àpẹẹrẹ mọ̀nàfìkì inú àpẹẹrẹ mọ̀nàfìkì ni wọ́n sì kúnnú àwa mùsùlùmí lónìí táwọn èèyàn ti mọ̀ pé tí wọ́n bá náwọn lọ wọ́n ń bọ̀ ni. kódà o kódà kódà kéèyàn ọmọ sì tanra rẹ̀ ìgbẹ́ sẹ́mọ̀kó lóṣèlú lèmi kìí ṣe excuse o ànábì ọ̀sọ́ excuse olóṣèlú jọ́jú sọ àdìsí yìí o gbogbo ẹni tó bá ti ṣe pé ń ta màmá ni pé ìrọ́sà ni wọn bá ti sọ̀rọ̀ báyìí ìrọ̀lẹ́ bá ń bẹ̀ ànábì ní mọ̀nàfíkì nù o inú àmì tá a fi ma mọ̀nàfíkì òun lélẹ̀ ìtọ́kàn àyà tá n tù yìí wà ìdá wàhádà àkùlàfà tó bá ṣàdéhùn pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ní bá ń bẹ̀ bá ṣàdéhùn pé ẹ má wọrí ẹ má wọrí ọjà yẹn màá bá yín tọ́jú rẹ̀ kalẹ̀ mú bọ̀ wọn bá ti lọ tán ní ọ̀tà. kódà tọba ń ṣe bẹ́ẹ̀ ìwà mùsùlùmí kọrùn ìwà mọnàfìkì ìwà gbogbo àdéhùn a àfàdéhùn di báyìí a àfọ̀rọ̀ báyìí májẹ ọ yẹ tọba jẹ mùsùlùmí èyí tí ọba yẹ jẹ kọlọrun orí káwọn èèyàn náà orí kọjá kínní ọkọjá agbára ah, fún èèyàn wá gba kọ́kọ́rọ́ ó sì dijọ́ kejì yọ́tẹ̀ sọ̀rọ̀ òjò rọ̀ ó sì gbogbo páànù léwu ọ̀wá rí fẹ́rẹ́ǹtì máa ń jọ̀hún ọlọ́run ní mú ọ fún yòó èyí ń kọjá kíni kọjá agbára rẹ̀ ìtumọ̀ insha Allah àmì èyí tí wọn náà ń gbà tó ti ń wí ló ti mọ̀ pé irọ́ lọ ń pa òní ṣe é lẹ́yìn bá ń serú yìí òun ànábi nínú àpẹẹrẹ kíni nínú àpẹẹrẹ mọ̀dáfi kíni èèyàn máa ṣàdéhùn tọmọkùnrin òní mú kọ́mọ ẹ̀ńtà kọ́ńtrákì tọ́mọ kó wọn ní họ́nà rẹ̀ ẹlòmíràn ni bí mo kàn sáyìn fún wọn lásán ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni o ọláyọ ọ̀rọ̀kọ̀rọ̀ ni ní ẹ bá máa ti ń jẹ́ iman téèyàn máa ti ń jẹ́ islam mọ̀nàfìkì ni ìdá wàhádà àkọlàfà ẹlẹ́ẹ̀kẹta ìdá túmínà hàn mọ̀nàfìkì lẹni tá a lè fọkàn tán kẹrù ọmọ bà bàbá gbowó sí lọ́dọ̀ bí bísínẹ́sì bá dà wá pọ̀ bówó kan bá kángun sọ́dọ̀ rẹ̀ àyàwó ní balẹ̀ pé ee ọ̀dọ̀ mr kínní lówó yín wà tọ́ ọlọ́run sájẹ́ rí gbà bí wọ́n bá fi ń ròyìn èèyàn báwọn ànábì ní mànáfíkì wàyíra túmínà fà ẹni a bá gbà màánà fún ti ń jà bá màánà kì í mùsùlùmí gidi o ìwà mànáfíkì ni àmọ́ náà ó ti parí sọ̀rọ̀ owó nìkan owó lọ́kọ́ máa ń jù ní mọ́ fífẹ́ ẹ̀sáǹpù tó owó lélẹ̀ yín kódà bẹ́ẹ̀ yẹn bá wá fàṣírí ọ̀rọ̀ sí ọ lọ́wọ́ náà àmọ́ náà nù àmọ́ náà ní ya ẹ dákun ọ̀rọ̀ yìí ń sọ fẹ́ nìkan kan o ẹ̀yin nìkan mọ sọ fún o gbàá ah, má wọrí kò sẹ́ni tí ó gbọ́ ẹ̀dọ́ ọlọ́run kò ní gbọ́. ọba yìí tán ni ó ṣẹ̀ka sáwọn tó ní wọ́n mọ̀ gbọ́ náà pé ara lè rẹ̀ ń wá wí ni. yóò nu àmọ́ tara rẹ̀ pé mọ̀jẹ̀ nìkan gbọ́ o nbọ lè yọ <laughs> ẹ àbí èyí ọba islam mu lọ́pọ̀lọpọ̀ tẹ̀rì sí lónìí ẹjẹ́ a máa gbọ́ ẹ̀kọ́ ìsìláàmù ẹnìkan wá bọ́ nísìnyí ń sọ̀rọ̀ fún ó rò pé wọ́n nìkan ń o ti tẹ rìkọ́dìn fóònù o ti ń ẹ̀ kalẹ̀ kọ́ bá rí gbé fáwọn yẹn ọ̀ ń sẹ́lọ̀ ń tààrà aláyẹ̀ ẹsẹ̀ ni gbogbo ẹni tí ń dín ọ̀rọ̀ ọlọ́rọ̀ rí kọ́ di ọmọ ẹsẹ̀ ni o anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni kọ́dà idha haddatha ar-rajulu ar-rajula thumma iltafata anabi nínú amánà tẹ́ sọ́ọ́ tẹ́yìn ọ̀ma òní pé bẹ́ẹ̀ nìkan bá pẹ́ nìkan sí kọ̀rọ̀ ah, ebó rí i pé gbogbo èèyàn lójú kó yọ wá ní ẹ̀rá kan ẹ̀dá ọwọ́ rárá sọ ọ̀rọ̀ fún ọ. àbí bí ẹ ti dúró tẹ̀ ń sọ̀rọ̀ kìí sàárín èèyàn ló ti pè ọ́ ànábì ní ẹ̀yìn méjì lẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ọwọ́ rí pátẹ́gùn fẹ́ sáré wo bèbá tí èsì pé èèyàn ń bọ̀ ń sọ fún ọ pé kí ni àmọ́ lẹ́nu ń gbélé ọ lọ́wọ́. àwọn àlùfáà ní ara application rẹ̀ lónìí òun lẹni tó bìlíìvù pé ìwọ nìkan lòun bá sọ̀rọ̀ ètò tó tẹ fóònù tó ń rìkọ́dù ẹ̀ ọ̀rọ̀ àlọ́tàn ní ẹ̀mọ́ ẹ̀bọ̀ gbogbo tó wí nìyí <laughs> ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ jáwọ́ mbẹ́ kódà kò sí nínú wa mùsùlùmí ìdá haddatha rọ́jòló rọ́jòlá thumma iltafata wa huwa aman ńláńlá yìí kí islam kọ́ wa torí náà ẹ dákun ẹ̀já jẹ́ mùsùlùmí tààrà o bẹ́ẹ̀yàn bá ń bá ẹnìkan sọ̀rọ̀ ahọ́n tí ó fi sọ̀rọ̀ ó yàtọ̀ fún kọ́ lórí rédíò nígbà tí èso kò nú àtọ́ba pé gbogbo ayé lọ́fẹ́ bá sọ̀rọ̀ kọ́ lọ rédíò kwara àbí royal fm àbí kan á ti mọ̀ pé yín kọ̀ sáfìrí ń bẹ̀ mi ọ̀rọ̀ tí yẹn bá ti bọ́ sórí rédíò tó sọ ọ̀nà á má jẹ́ yẹn ọgbọ́ àmọ́ gbogbo ẹni tí ọba báwọ nìkan sọ̀rọ̀ nínú ilé rẹ àbí nínú ilé tiẹ̀ náà haramu ni kò máa lọ spread irú ọ̀rọ̀ báyìí ẹlòmíì ọkọ sọ̀rọ̀ fún ó pe ìyàwó wí fún ìyàwó sọ fẹ́ lòmíì ọlọ sọ fọ́kọ rẹ̀ gbogbo wa burúkú báyìí jáwọ́ ń bẹ kódà kódà kábà mùsùlùmí ń bẹ àbẹ ìtọ́tẹ̀ wa káyé lónìí àti sáré fi fóònù bọ́ Eh, abẹ́wù kọ́dà kọ̀ dáa bẹ́ẹ̀ bá fẹ́ béèrè fatiwa lọ́dọ̀ àwọn àlùfáà lórí fóònù a tẹ́ bá fẹ́ rìkọ́ọ̀dù ánsà rẹ̀ àbí rẹ́spọ́ǹsì rẹ̀ ẹ sọ fún pé tọ́ ẹ dákun ṣe mo fẹ́ ká kínní yìí káwọn èèyàn bá gbọ́ àwọn èèyàn kí ń bá sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ àìní Islam ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹni ó rí nọ́mbà tó ti gbé e. ṣé orí rédíò ló lóun ti ń sọ̀rọ̀ ìwọ nìkan ló ní òun ṣe kẹ́ni lòun bá sọ̀rọ̀ ó ní ráìtà àti tẹ bọ́sìnì rìkọ́dù ọ̀wá àdó ni ẹ ẹ mọ̀bọ̀ fatuwa táwọn ṣe rí ni ọba amúbẹ̀ o ọ sọ fún ya ọ̀rọ̀ yín èmi nìkan tí mo fẹ́ kẹ́ ẹ bá sọ̀rọ̀ yìí yóò dé gbogbo ayé o bọ́ba tẹ lọ́rùn yóò wí bẹ́ẹ̀ yóò sì tẹ lọ́rùn yóò yan ọmọ rìkọ́dù rẹ̀ àmọ́ náà èyí tí mo fẹ́ wí fún ọ yìí kí ni tó ń mọ ìtàpàtà lọ níbi lẹ́ni ọba ṣe bẹ́ẹ̀ fàhùwà àmàna wọ́n sọ fún ọ pé àmàna lélẹ̀ yìí o ẹ dákun ẹ já gbogbo ọ̀nà téèyàn bá fi ń jàǹbá àmàna èèwọ̀ nínú ṣẹ̀ríà nínú àpẹẹrẹ kéjì ni nínú àpẹẹrẹ àwọn mọ̀nàfìkì wà ìdá túmínà kọ́ọ̀nà wal mufuna bi ahdihim ìdá ahadi ah, inú tẹ dáadáa ọlọ́nkọ́ mọ́sá fẹ́mi àtẹ̀yìn ní tẹ dáadáa ṣe ọ̀kan tún ni ó was-sabirina fil ba'sa'i wad-dharra'i was-sabirina fil ba'sa'i wad-dharra'i wa hina al-ba's àsìkéyìn ó ní sùúrù bí èèyàn ti gbọ́dọ̀ ní sùúrù ara tẹ olóore ni ara ń tọ́lọ̀ ń fẹ́ fún wọn mùsùlùmí ni ìjọba tiẹ̀ kéèyàn ó ṣe sùúrù kó ṣe sùúrù olùwà ní inú bẹ́rù ni inú ṣe dáadáa ni olùwà wa tiẹ̀ wá mọ àwọn examples wa àwọn ibi tí sùúrù ti lè fẹ́ lé díẹ̀ pé ṣe sùúrù ń bẹ náà wasabirina fil ba'sa ẹni ó ṣe sùúrù lórí àìní kò lówó lọ́wọ́ ó fi rí táwọn ará ilé kejì ń ní wọ́n ti ń da ẹyin nù ni wọ́n ń tu ní wọ́n ń da ìyá adìẹ síta ṣe sùúrù mọ̀jẹ̀ yìí wọ́n gbé ọrọ̀ èrò burúkú sí wọn. nínú téèyàn ti gbọdọ̀ ṣe sùúrù tálùkùránì wí òní sùúrù tẹni tí ò ní lọ́wọ́ ṣe ó ṣe sùúrù ni o àìní sùúrù ọ̀pọ̀lọpọ̀ aláìní lọ́wọ́ nàìjíríà láti bára wa bí abára wa yìí. Ah, kí ni ń fa kidnapping kí ni ń fa banditry kí ni fa arm robbery àìní sùúrù ni olùwà ni ọ̀dọ́wọ́ ọ̀wọ́ mùsùlùmí wàtọ́bìrì nàfi àlùbàtà bọ́ba wà ń pọ ẹni tí ò ní lọ́wọ́ sùúrù dọ́wọ́ rẹ o gbà pé bọ́lá ń ti kọ́ tiẹ̀ nù ná ó lè padà yí padà. àmọ́ kí èèyàn ó wúwà àbí kó ṣe nǹkan kan tí ó tọ́ka pé ntọ́lọ́n kọmọ yìí kò tẹ́ lọ́rùn ẹ̀yin ó jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run o torí nu ntọ́lọ́n fẹ́ kárí pẹ̀lú ìwọ mùsùlùmí tolúwájú ẹnu àyà yìí ni pé wà sọ́ọ̀bẹ̀rì iná fi àlùbàṣà wà gbọ́rọ̀ inú bí téèyàn ti gbọ́dọ̀ ní sùúrù òun ni bàbá wà lórí ààrẹ ó ṣe sùúrù ni gbàpá kọ́lẹ̀ tiẹ̀ nù mọ́ sọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu arọ ọ̀rọ̀ kọ̀rọ̀ ní kéèyàn pé ó ti wá jóun táwa ní ta lọ fẹ́ kọ́ jẹ́ yóò bá jẹ́wọ́ torí ẹlòmíràn mọ́ láìda bẹ́ẹ̀ bá ń ṣe wá àtúntò tẹ́gbẹ́ ní ó ti wá jóun táwa ní ọ̀bá jẹ́ nínú níbi tọ́lọ́ntì ní agbọ́dọ̀ ní sùúrù onígbàtà rẹ̀ bá dé o anabi sallallahu alaihi ti sọ fún ọ̀gá wa abubakar ní siddiq radiyallahu ta'ala anhu ànábi ní gbogbo ńtọ́ ọba tẹ sùúrù lé lórí lọ́lọ́wọ́ fún ńláda kọ́dà bẹ́ẹ̀ gùn bá gùn ọ lẹ́sẹ̀ ànábi yìí bẹ́ẹ̀ fún kẹ́ni wà Abubakar gbogbo ńtọ́ bá ti ọ́ orí lọ fọ́ ọ ni ọ̀rẹ́ ọ ni àárẹ̀ tọ́pọ̀ ni tó kéré ni ọwọ́ àtẹ sùúrù ó níbi tọ́lọ́wọ́ kọ́ kalẹ̀ sí fún ọ torí náà ẹ dákun ẹjá ní sùúrù ọ nínú àwọn àyè tí sùúrù tí máa sọ̀rọ̀ ṣe tàlùkùrá ní ojú ẹ wa yìí aranta ń tà ń wí lẹ́ẹ̀kan àìní sùúrù lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ kó nínú ìsìlámù torí pọ́ rẹ̀ àwọn tí wọ́n ń bọ̀ òun náà níwòsàn lọ́dọ̀ ń rẹ àwọn náà ń rẹ àwọn náà àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba ti gbọ́ ntàlùkùrá ni ń wí yìí yóò ti wà o dàpọ̀ ẹja ní sùúrù bá rẹ̀ bá dé èèyàn máa bẹ̀ lọ́hùn kó sì lo oògùn tó jẹ́ halal ọjọ́ ogun tèdè òyìnbó ni ọjọ́ ogun tìbílẹ̀ tó bá tẹ̀rí àmọ́ bíi àgbo bíi kíntún ni hmm? kò sí gbẹ́rẹ́ mẹ́ o <laughs> mo rò pé nǹkan gbé gbẹ́rẹ́ <laughs> àgúnmu ṣèwọ̀n àbá bí àgúnmu bí haba sauda <laughs> bí oyin ànábì ní ìwòsàn bẹ́ẹ̀ ní oyin. kódà bó ṣe èpo igi kan lẹ́nìkan ní àkíní ah, yóò sóògùn ọba ìwọ̀n èsì haramu àmẹ́ má gbé lọ bí haramu làwọn apá súnà ń ké fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹni ó bẹ̀rẹ̀ àgbo padà gbégbà gbogbo ẹ̀yin mẹ́nu mẹ́nu ibi àgbo lẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ti ré kọjá ọlọ́run ẹ ti bọ́ síbi haramu. àmọ́ bẹ́ẹ̀ bá dúró níwọ̀n bá ti halali kì wọ kéèyàn sóògùn àìsàn tí ń bá ń ṣe é ọjẹ́ lọ́nà ìbílẹ̀ àbọ̀jẹ́ lọ́nà kínní ìgbàlódé kọ́dà àwọn tó ń pè kan ní Chinese medicine yóò náà ṣe kankan wọ́n máa fọwọ́ tẹ ọ lọ́wọ́ báyìí wọ́n máa tẹ ọ lé ẹsẹ̀ wọ́n lọ́n bá ti mówó sàn wá àmọ́ máa rìn náà haramu o àrọ̀ náà haramu ní kẹ́nìkan sọ fún ọ pé ẹ̀yìn bá fẹ́ kí àgbo yóò ọtí yóò fi kì í kí ni correlation láàrin àgbo àtọ́tí àbẹ́mu bẹ́ẹ̀mu àbógógóró ni wọ́n fi kí àgbo yóò gbogbo eléyìí haramu kò sí pé kára rẹ̀ ọ yá yọkàn dín káwọn olóyìnbó ń pè ní double jeopardy ni ara rẹ̀ ò ní yá o tún ti gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí náà yẹ dákun nínú gbèsè yẹn gbọ́dọ̀ ní sùúrù ọ̀la rẹ̀ ara sùúrù náà sì ni má wà wò sàn wà kú wá báàrẹ̀ bá ti sẹlòmíì nísìn kò kíá ẹnìfìn ni wọ́n lè gbé wá fún gbà ah, kárọ̀tà yáná àmọ́ túbà ń gbọ́ bá yá bọ́ ọ bá dìde tó kú bẹ̀ ńkọ́ àbí ọ̀ pọ́sibù ni bó o sì padà dìde náà èyí tó ti fà ń kọ́ ń bẹnu rẹ́kọ́ọ̀dù rẹ̀ torí náà ẹ dákun ẹ̀já ní sùúrù bá Al-Kùránì ti ń wí fún wa bá rẹ̀ bá dé nínú ọ̀nà sùúrù tí mùsùlùmí gbọ́dọ̀ kọ́ra rẹ̀ ọlọ́run àmọ́ fàárẹ̀ dán ìyàwó ńgbà míì ọfẹ́ mọ bó ní ìmánì rẹ̀ tó náà ni òun lọ́jọ́ jẹ́ pé bọ́bá yìí pé kò ní rẹ́ èèyàn torí bọ́lọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ kò yẹ kó rẹ àwọn ànábì ọlọ́run àárẹ̀ tó ṣe àwọn ànábì ọlọ́run ọkẹ́rẹ́ nu ẹni tó lè ṣe tí ó dùn ó bẹ́ẹ̀ ni torí náà ẹ dákun ẹ̀já ní sùúrù kọ́dà bá rẹ̀ bá dé àrùn ọ̀nà sùúrù náà ni má wàá wò sàn wà kú wa o má pé gbogbo nǹkan bá lè pé wọ́n gbé wá kárọ̀ ọ́sà ti yá kọ̀dá o a very pathetic case tí n máa sọ fáwọn èèyàn àwọn kan pè mí láti ìlú kan ilẹ̀ Yorùbá ń bì náà mo fọkọ bòlóhùn láti rí wọn làwọn fẹ́ béèrè fatiwa ní kílódé ní bàbá kan ní ọ̀rẹ́ wọn ẹlẹ́sìn ọlọ́run sì ni wọn wọn làwọn máa náwó sí mọ́sálásí máa ṣe nǹkan nǹkan kí ló wá dé ó ti rẹ̀ wọ́n ti pẹ́ gbogbo òǹkàlùkù náà lọ́ta jò wọn unfortunately bàbá yìí ó wà kíálẹ̀ bàbá tí ń kọ́ mọ́sálásí tí ń náwó sílé ọlọ́run ọ̀bíríngìn ọmọ rẹ̀ kan ọ̀dà ọmọ yìí lọ fẹ́ christian ọmọbìnrin ọmọ yìí náà wá bínú wá láti ilé ọkọ rẹ̀ jà àti bí bàbá tòun náà ní ẹjọ́ òun náà ṣáájú wọn ńbọlọ ti ṣáájú wọn wòlíì ọ gbàdúrà fún wọn wòlíì ò sì lè wálé wọn wà á lọ wòlíì ni àwọn Yorùbá ń gbà míì náà ṣe mọ ìdásọ̀rọ̀ wa ń gbà míì ìdásọ̀rọ̀ ẹni ọfẹ kó báyẹn ni bàbá tá a mọ̀ pé ojú ọ̀nà tiẹ̀ ni ọmọ yìí lọ ya tiẹ̀ lọ èwo lẹ́ ń wí fún wọn pé ah, ìfilẹ̀ ẹjọ́ náà ẹbí bàbá tiẹ̀ náà ni ẹ̀yin nìkan ló bí ni kúkúrú ọ̀tá ẹgbẹ́ bàbá yìí ọ̀dọ́dọ̀ wòlíì bàbá náà sunrun mọ́júmọ́ ọjọ́ náà sáyé ọ̀dọ̀ wòlíì náà lọ dákẹ́ sí ọba ẹgbẹ́ wòlíì lógun má kú ni pé èyí wọ́n kú lọ́dọ̀ rẹ̀ ẹjẹ́ àti mi tanra wa ẹ lọ ní sùúrù kò sí ní tí ń ṣẹlẹ̀ àfi pẹ̀lú mọ́ ọlọ́run ǹjẹ́ wọ́n á ń bi èmi ni pé táwọn ó kírun sí bàbá yìí la ìrún kẹ̀ ńbọ̀lẹ́ ló kú sí <laughs> ah, ẹ̀yin náà mọ̀ ẹ̀ kàn mọ́ ẹni tẹ́ kó tẹ́ dà sí lọ́rùn lẹ́ wá ni torí àáfà lẹ́ni tó pè mí náà náà àwọn àgbà àáfà lù mí náà ah, àwọn kan ní káwọn tó ń bí ẹ̀yin náà ni mo à ah, irun bò ó èèyàn kú sí chọ́ọ̀chì ẹlẹ́gbẹ̀ẹ́ wàá lọ kírun sí la kílẹ̀ mọ̀ tí wọ́n wí kílẹ̀ mọ̀ tóun náà ti fọ̀ déédéé kó tó kú. à ń ti ń pé la nwa illallah ń jọ wọ́n ti bí ẹ̀mọ̀ wọ́n ti sọ fún un pé gba jésù ó sì ti gbà á kí ló fà á ti kọ́ la kó bá àmọ́ káwa náà máa rìn làkóbá o àrò làkóbá tí bàbá yìí náà rìn òun ni carelessness in upbringing of our children bóyá ń lọ fọ ẹlòmíì lọ́kàn lọ́mọ ọmọ lọ gbọ́dọ̀ àbúrò òun kan kò mọ kí làbúrò òun náà ń ṣe lẹ́kọ̀ọ́ yọ gbàgbé ẹ̀ síbẹ̀ nígbà ọmọ bá wa ya yàkuyà tán yóò tó wá mọ fáwọn òsì mà torí ọ̀pọ̀lọpọ̀ ń tí máa ṣẹlẹ̀ àfọwọ́fọ́ ọmọ ànábì ádámà pọ̀ mẹ́ torí náà ọ̀sọ́bìrì ìnàfíìlbà sáà ìwà ọ̀dọ̀rọ̀ ṣé sùúrù o bọ́lọ̀ ń bá mú àdánwò wá lọ́nà àárẹ àárẹ tí ó ju agbára wa lọ Ọlọ́run ní fi ṣe wa o àmọ́ sùúrù lọ́wọ́ mùsùlùmí o as-sabirina fil ba'sa'i wad-dharra'i wa hina al-ba'si wa hina al nínú àwọn ibi téèyàn ti ní èdè sùúrù ọ̀ní bẹ́ẹ̀ bá wà lójú ogun ẹ̀ ń ja jihadu ẹ̀ ń ja sójú ọ̀nà tọ́lọ́ sùúrù lèèyàn fi dúró lójú rẹ̀ náà lórí pé ẹnìkan wọn mú balẹ̀ yìí ẹnìkan ló tún kú yìí ó sì dó ọ̀tá wàhálà ìṣòro ẹnu bíi téèyàn ti gbọdọ̀ ní sùúrù kì í sọ̀rọ̀ ẹ̀rín ẹ̀kọ́ ìsìláàmù ni téèyàn bá ní sùúrù kò lè dúró ooru rẹ̀ ó fi wá mọ gbogbo ibi tí ìsìláàmù bá ti ní èdè rẹ̀ jihadu ọmọ ní alọ jagun ayìnbọn amú àdá nìkan ó lè fẹ́ kọ́ rẹ tó ọkọ́ òun náà ṣe jihadu ojú ọ̀nà tọ́lọ́hún ó lè fẹ́ lé ó lè fẹ́ ṣéèkì rẹ láwọn àárín ìgbà kan ó ní sùúrù ló fi dúró ó ní sùúrù ni wàhíìnà àlùbá olúwa lára àwọn ibi tẹ́ ẹ ti gbọ́dọ̀ ní sùúrù òní tẹ́ ẹ bá wà lójú jà pẹ̀lú àwọn ọ̀tọ̀ ọlọ́run ẹ ní sùúrù ni ọlọ́run ti yẹn encourage wa in a variety of ways ká fi mọ èyí tẹ́tẹ́ yìí ó ní sùúrù tó o bá encounter àwọn ọ̀tọ̀ ọlọ́run inú àyà kan olúwa ní intakunu ta'lamun fa innahum ya'lamuna kama ta'lamun wa tarjuna min Allahi ma la yarjun Allahu akbar olùwọ́ba láwọn tí ń gbógun tì yín lótorí ọ̀rọ̀ ẹ̀sìn yín o tí wọ́n fẹ́ tí wọ́n jẹ́ rí mi bẹ́ẹ̀ bá lẹ́ lo ìjáàbò ọ̀ràn bẹ́ẹ̀ bá ní ẹ̀kíwú wọ́n láwọn ọ̀gbà bẹ́ẹ̀ bá ní ẹ̀jẹ̀ rìbá ọ̀la fi kẹ́ ẹ jẹ́ pé kò bófin mu òfin wo nítorí ọlọ́run àbí téèyàn ọlọ́run ní ìntàkù ẹ̀ wá ń rí i pé ẹlòmíràn wá ga ta ní kóńbígínní báyìí wàhálà yìí pọ̀ fa olùwà ní ìntàkùnú tàlámù bẹ́ẹ̀ bá ń fìlì pain fa innahum ya'lamuna kama tàlámù àwọn náà ń gbé kí wọ́n pamọ́ ni o àwọn náà ń fìlì pain bẹ́ẹ̀ bá ń feel the pain in a way àwọn tí ẹ̀ ń jọ gbogbo ẹni ọwọ́jú ìjà ń feel the pain àwọn náà fẹ́ kú bẹ́ẹ̀ ti ń bí ti ń ní láàánì pé inú ọ̀rùn la fi wà yìí inú kinní yìí fa innahum ya'lamuna kama ta'lamun sẹ́mọ̀kẹ́ mọ̀ wò pé ẹ ṣe déédéé báwọn olú alẹ́ ẹ ṣe déédéé watarjuna min Allahi ma la yarjun. níta yìí ṣe ìrètí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú bí ẹwà yìí àwọn ò ní hope ẹ̀ kí lẹ́yìn retí àlìjánà àwọn òní hókù rẹ̀ nítí máa fún yàn tọ́níìkì nù kí máa kíyàn láyà bọ́ba wà níbi tó ti ń ṣe tọ́lọ́run pé àwọn tí àwọn counterpart mi <laughs> náà kọ̀ rọrùn ẹ àwọn náà ṣe kí ni àwọn náà gbogbo ní táwọn náà ń ṣe yìí àwọn náà ń tiraka ni bẹ́ẹ̀ mi ti ń feel the pain àwọn náà ń feel the pain àmọ́ the difference between us ni pé ìtẹ́mi ń wò lọ́kànkán wọn àwọn òwò tarjuna min Allahi ma la yarju ìtẹ́yìn retí tọ́lọ́run ti báyìí sàdéhùn kó wọ́n fi compensate yìí nǹkan báwọn ti rọ àdéhùn bẹ́ẹ̀ kí ló dé tẹ̀yìn wá ní ní sùúrù kí ìfaradà tìyín kọ́ wá sí kínní ọ̀pọ̀ ju tiwọn lọ ẹni tí ń retí nǹkan àtẹnidí ò sí kínní àtẹnidí ò retí nǹkan sùúrù ta ló pọ̀ sùúrù ẹni tí ń retí nígbà ọgbọ́n sájẹ́ mi ó ṣe sùúrù ẹnu díẹ̀ yìí náà ni díẹ̀ láyé wàláì wàláì díẹ̀ ni nínú àlùkìyàmà ọlọ́mọta ṣe ń rọrùn fún wa o wasabirina fil ba'sa'i wad-dharra'i wa hina al-ba's ó yẹ ká parí àyà yìí lónìí insha allah olúwa ní ulaika allazina sadaqu olúwa ní àwọn tá ròyìn láti ìgbà tá a ti ń ròyìn wọ̀nyí. níbo la ti bẹ̀rẹ̀ man amana billah wal yawmi al akhir wal malaikati wal kitabi wan nabiyyin wa ata al mala ala hubbihi ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بأهدهم إذا آهدوا والصابرين في البأساء والضراء وحين البأس olú àní ẹni tí gbogbo eléyìí bá ń bẹ lára ẹ bá a ti ń ka bọ ni ulaika alladhina sadaqu àwọn wọn ní ní òdodo wọn èsè mùmíní òdodo ulaika alladhina sadaqu they are the truthful àwọn lólóòtọ́ àwọn ni wọn ò máa ṣe ìsìláàmù ẹ̀tàn lódodo olúwa lóun jẹ́wọ́ òun jẹ́rìí fáwọn wọn ni nìkíni àwọn lódodo. alimami abdulrahman saadi rahimahullahu ta'ala nínú tafsiru wọn ńgbà táwọn dédé àyà yìí ulaika alladhina sadaqu wọn ni li'anna a'malahum sadaqat imanahum ìsí ọwọ́ wọn ọkọ̀rọ̀bọ̀rẹ́ẹ̀tì ìnígbàgbọ́ wọn ìgbàgbọ́ wọn wà ní gábàsì kí sí ọwọ́ wọn wà ní kíni níyàn mọ́ bí tọ̀pọ̀lọpọ̀ ti wà lónìí àti kí tí ọwọ́ yàn kọ́ máa ṣe kíni kọ́ máa confam kọ́ máa corroborate tó ní bẹ́ ń gbá yàrá àwọn òní gbá yàrá àmọ́sẹ̀ rẹ láàfin máa mọ̀ kí á ìtẹ̀ mùsùlùmí mùmìnir ni bàbá yìí àmọ́ ẹ̀yin sẹ́ rí gbáàyà mi ni àwọn ọ̀fẹ́ la gbáàyà rẹ̀ ni ọlọ́run ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn wọn ọgbẹ́ àmì kalẹ̀ táwa náà ó fi mọ ẹni tí ń sìn yìí ọ wá mọ́sálásí bàbá wọn kìlọ̀ fún ọ pé alájà ayé rí mọ́sálásí náà ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn wọn ẹ máa wádìí mi ni wọn wádìí rẹ àmọ́ lọ ní mùsùlùmí agbọ́dọ̀ máa rí ọ lọ́kùnrin agbọ́dọ̀ máa rí ọ níbo nínú mọ́sálásí olùwà ní ẹ̀rọ àwọn tá a kà yìí wọ́n ní imáni wọ́n kẹ́wọn wọ́n ń yọ zàká wọ́n yìí gbá yẹn sàdéhùn lórí rọ́ àti gbogbo tá a kà yìí wọ́n náwó wọn olùwà ní àwọn ní àwọn nìkẹ́ni alazina sọ̀dàkù àwọn lólóòótọ́ pẹ̀lú imáni tí wọ́n láwọn ní o wọ́n sanra wọn o ulaika alazina sọ̀dàkù wa ulaika humul muttaqun kọ́dà bí wọ́n bá láwọn olùbẹ̀rù ọlọ́run dà àwọn ni ẹnu kéèyàn fi jólùbẹ̀rù ọlọ́run bí àwọn èèyàn bá ràn ràn dé lónìí ẹlòmíín fẹ́ lè tẹ business card kọ́kọ́ síbẹ̀ pé olùbẹ̀rù ọlọ́run lámọ́yìn ìwọ́kọ́ pè rẹ lórúbẹ̀rù ọlọ́run èèyàn bá rí ntẹ́lómi ò fi kiri ẹ̀ nínú business card torí pé yọ gba àwọn èèyàn lójú náà ni o Sheikhul Islam alàlámà àṣeyìk malam alfa ustaz ọ̀sẹ̀hún àwọn alfa gidi ètè bẹ́ẹ̀ aláì mi máa ń sọ fáwọn èèyàn pé tèmi ti jáde ní Saudi ẹni ó ní má jù Saudi kan gbà pápá àgbà àfa náà ní grand mufti bẹ́ẹ̀ bá bi grand mufti Saudi pé sáàfà ni wọ́n làwọn èyí sáàfà ẹ tún máa gbọ́ táwọn náà tún máa pé àwọn àfà ni wọ́n wí o. níjọ́ tí we were students àfà kan wá láti Nàìjíríà sẹ́mà orientation wa ti change by the moment táwa ti wà ní Madina tí wọ́n ń kọ́ wa ní ojúmọ́ ní tí wọ́n fi ń bọ̀ wa nù pé tọ́líbọ̀ ilmi ni yóò akẹ́kọ̀ọ́ ni yóò àwọn àfa àwa ti ń kọ́ wa náà máa pera wọn ní kíni tọ́lùbù ilé làwọn náà máa pera wọn àfa ńlá sì ni wọn àmọ́ àwọn tí wọ́n máa pera wọn láfa. àwa gbàlejò àfa àkẹ́ láti nàìjíríà gbogbo kọ̀ bù wọn láti rí àwa jòkó èmi àti ẹni tí mo rántí dáadáa ni bọ́dà mi àgbà eh, dr fabur gali adjọ́ jòkó ń jọ ẹni mo rántí dáadáa àwa ń béèrè tábà sì dira àfa àkàtọ́ wá láti nàìjíríà àfẹ́ gbọ́rọ̀ yìí kò tíì sí àǹtẹ̀ tá a máa fi gbúrò lé báyìí gbà ó ọlọ́run kẹwàá o allah alhamdulillah ńjọ ń gbà tá a bá travel tá a kó nàìjíríà àwa kọ lẹ́tà gbé dáadáa la dé ọ̀dẹ̀yìn oṣù kan sílẹ̀ tó tó dé wọn tó mọ̀ kó débẹ̀ dáadáa ọmọ èèyàn mọ iyì ní ìmọ̀ ọlọ́run tá à ń rí lónìí wàláyé máa dúpẹ́ ìyẹn bá travel gbà wọn tó débi ọ̀nà ẹ̀sẹ̀ wa kọ lẹ́tọ̀ wa lọ pósì ẹ̀ lẹ́yìn oṣù kan ni wọ́n tó mọ̀ kó débẹ̀ bóyá ní àárín oṣù kan yìí nǹkan ti ṣe ọ́ àwọn ọmọ nísìsiyìí àwọn náà mọ̀ ká lẹ́yìn oṣù kan gbé ní dáadáa ló ń wà o bóyá mẹ́wàá ti ṣe láàrin oṣù kan nísìsiyìí wọn mọ̀ inú wọn sì dùn pé ah, ó ní dáadáa ló ń wà àwọn náà tó kọ ọdún dẹ́yìn oṣù kan òun àwọn náà ní dáadáa làwọn wà o nǹkan mẹ́wàá lè ti ṣe wọ́n láàrin alhamdulilayi ń sọ eléyìí kábàá mórí ọlọ́run ni o aláì ẹ̀jẹ̀ á máa dúpẹ́ ọlọ́run ò sí ọlọ́run ò sí tó ń wí òun dákẹ́ rẹ̀ ó ṣe mẹ́wàá ní dáadáa àìmọ́ ronú ni ọjọ́ máa nẹ́bí ádámù ọ̀ma ní kúkúrú àfa yìí ń dán wa wá bí pé àwọn nǹkan báyìí the first thing tẹ́lẹ̀ ọkọ̀ gbọ́ ṣọ́ọ̀kì mi tí mo rí àtù yá sí àgbáyà àjọlódé ìgbà àfa ẹ no ẹ ìtọ́sẹ̀lẹ̀ ni pé gbogbo àwa àfa àtẹ̀mẹ́sìn à in the last three four years ń gbọ́rú language báwọn yes ń gbọ́ <laughs> so it was shocking for me ṣé ẹnìkan náà ni wọ́n máa sọ pé àwa àfa àwa ṣe ẹ̀rọ àpò ẹ̀já fèsì ìkíláàsì ní ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn máa ọlọ́run nìkan ni kéèyàn máa wò yìí máa bí ìtẹríba sí yàn la torí náà ọlọ́run kọ́ máa tàn jogún ìkíláàsì fún wa kó sì jogún ìtẹríba fún ẹnì kọ̀ọ̀kan wa ó ní òde orientation o gbogbo àwọn táwa náà bá ń kọ́ ń kéwú ká máa fi orun kaba yìí kọ́ wọn ọlọ́run máa tàn sí wọn fún wa torí náà olùwà ní wa ulaika humul muttaqun àwọn wọn ni wọn bẹ̀rù as students ẹ jẹ́ ń sọ kéèsì kan sí fún you will benefit from it. nígbà tá a student in Madina as a student I was involved in so many activities in student activities including pé tó bá di parí ọdún tá gbogbo ẹni extracurricular activity tẹ́yẹ̀ bá ṣe wọ́n fún yín certificate of recognition pé ah, ìwọ ọ̀sẹ̀ nǹkan báyìí ọ̀sẹ̀ nǹkan báyìí so when ngbà tó bá tó bá tí wọ́n produce ẹ̀ so they will pick inú student náà làwọn àtà produce certificate yẹn we type it we do whatever lọ́dún kan èmi mo ṣe and èmi ọ̀ma àwọn ọ̀gá mi náà dẹ̀ mọ̀ pé mo ṣe mistake wọn genuinely and innocently wọ́n kà correct yẹn but òun lèmi rí lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà yìí òun lèmi rí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀. ní Saudi any vice chancellor àwọn ètò ẹgbẹ́ vice chancellor rector náà wọ́n ń pè mudirul jamia anybody tó bá ti dó lórí yunifásitì kátọ́ọ̀sì mínísítà lọ́wọ́ automatically bẹ́ẹ̀ ni kọ́dà àwọn àfa bàbá mufti ní Saudi kọ́dà kátọ́ọ̀sì wọn ga ju ti mínísítà ni wọ́n bá pàdé mínísítà ọ̀bọ̀ sẹ́yìn wọn àwọn pa àfa àlédè rẹ every vice chancellor ní Saudi doni, dòní tẹ́bà àdírẹ́sì wọn gbígbà tẹ́ àdírẹ́sì ministers they have their own way of addressing the ministers òun ni kẹ́ pé màálí nísẹ̀tẹ́ fi pé fàbílà ẹlòmíràn mọ̀ yàtọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ló níyàtọ̀ nù àwọn elédè o bẹ́ẹ̀ lómi ọba àhányín sínú lẹ́tà tẹ̀sí yóò pè ọ́ ní fàhámẹ́ sàmẹ́hà fàdílà ó níbi wọ́n ti lo gbogbo ẹ̀ béèyàn bá jẹ́ pírẹsidẹ́ǹtì ìlú wọn pé ń fà kámà gbogbo ẹ̀ làwọn fi ń kí àwọn afá wa lóde wá sí àwọn tí ń gbọ́ ta náà mọ̀ pé àwọn lè yà sí so màálí anybody náà bá ti pé màálí kò nídìí wọ́n sọ fún ọ pé ìkẹ́ minister or a vice chancellor so each time tí wọ́n bá address vc wa ń gbà nìyí I think it was uh, Sheikh Khalil Aboud ní bíi tiwa ńlá Allah. so that's wọ́n ṣe máa address by the time tẹ́mi ọkọ̀ and it will be the one tí ó sign gbogbo certificate student It's a certificate for graduate just to recognize where ah, you were active in so many activities àwọn kan ọmọ èèyàn kún débẹ̀ vc fúnra ẹ̀ ní now by the time tí for kọ́ this is a certificate the same way báyọ̀ ṣe máa address ẹ̀ mọ́kàn pé màálí alùsáàdù doctor he was a professor asheikh mọ̀kọ́bẹ́ ṣèkọ́lẹ̀ eh, eh, làbùd. over the weekend ní alamisa àti jimá ni ọ̀kan náà ọ̀gá mi bá pè mí pé abdulrasaq gbogbo certificate òun níbi ìsìnkú dá padà and we must redo them gbogbo ẹ̀yẹ́yẹ́ ọmọ gbòòrò sàdífíkẹ́tì ọmọ èhó yunifásitì torí náà kò sí oorun you must be coming now mo ṣiṣẹ́ wíkẹ̀ndì náà mo kó ní hostel dé wọlọdẹlẹ ilẹ mi àti mo ṣe ọni the fourth certificate tbc rí lọfagilé pé who is this one ti ń kọ màálí and i will sign pé mi náà ní ń pera mi ní màálí it's not done <laughs> ẹ̀kọ́ kan ni ẹlòmí ọmọ fóònù nísìnyẹ yọ ọmọ sọ fún yín pé ta ní sọ̀rọ̀ ẹ ò táàzì níní ẹ sheikh sheikh níní sọ̀rọ̀ gbogbo àwọn àlùfáà tèmi ń Saudi kọ́dọ̀ ọba Saudi tọ́ba gbé fóònù tí ọba bá yẹn sọ̀rọ̀ ìwù tẹ́lẹ̀ pé Salman ní sọ̀rọ̀ wọ́n ti kọ́ lọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ bẹ́ẹ̀ bá kanlẹ̀kùn ànábì àbíbá ànábì bá kanlẹ̀kùn èèyàn tí wọ́n bá níta ní kanlẹ̀kùn kí lè ànábì òwì ànábì òní gbé Rasulullahi ní kanlẹ̀kùn yóò ní Muhammad kò sí culture tí gbogbo léyè wá tí ó wà tí wọn ní nìkẹ́rìbà kò sí torí náà ẹ dákun àtàdáadáa ni o ni mo fi ní kẹ́nìkan máa gbin ìbátan àwọn Saudi ọ̀dọ̀ ànábì wọn ti ṣe gíní ni wọ́n ti jogun rẹ̀ so a vice chancellor refuse láti sign torí pé mo mistakenly address rẹ̀ pé màá ní ó ní because èmi ní sign rẹ̀ it means èmi náà ní ń pera mi ní <laughs> màálí but when báwọn yẹn bá address mi as màálí that's their own problem but èmi ò gbọ́dọ̀ mọ màálí ara mi and I did not know until that moment but àwọn ò rí yẹn ò níkan. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين زكاة الفطر سيوتي ليتي نمان دي ديتي ونمان دي ونيني 26 أبي ونيني 25 أوكي okay. 25 نو no. Eh, ok twenty eight ẹ eh, ọ̀dà báwọn zakatul fitiri anabi sọ̀rọ̀ sọ́lá ìgbà tó ní ayọ̀ náà ni káyọ̀ láàárọ̀ ọjọ́ ọdún àbíbí fọ́ ọjọ́ ọdún pẹ̀lú ọjọ́ kan àbọ́jọ́ mélòó àbọ́jọ́ méjì so twenty eight is still okay eh, twenty eight twenty nine táwọn ẹ bá sì pé thirty tó ọlọ́run jà ju mọ́ndé ti lọ bọ̀tán mi létí ká ká sọ̀rọ̀ nípa zakatu alifẹ́sọ̀rọ̀ insha sáyè ìbéèrè wa àbọ̀jọ́ ti lọ ọjọ́ ti lọ ìbéèrè kan kí ni táyì nàám six twenty ok náà bí ta ṣe rí mo rò pé bí ta náà ní sẹ́wọ̀n kébì láti sínú lánàá náà eh, náà kí ni summarize sóbìnrin lọ́kọ no problem ẹ eh, tó ti kà á kí ló wí kí ló náà ọkọ máa ń fún ìyàwó rẹ̀ ní owó every month so máa ń save rẹ̀ ń save rẹ̀ so owó yẹn ti wá pọ̀ wá invest in business so ẹni tàn tó wá fẹ́ béèrè owó ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ jẹ́ ṣó lọ́tọ̀ fún ọkọ pé lọ mú owó investment owó tí mo fún ẹ tó save tó fi tó di investment ẹ eh, mọ́lá mubarak obìnrin ni ọkọ̀ rú béèrè yìí ara operation tí àwọn ọkọ operate àwọn ìyàwó wọn nù mo ti fún ọ lówó bísínẹ́sì ọwọ́ afẹ́ gbowó oúnjẹ lọ́ọ́ mú ní owó kílọ̀ kíní kílọ̀ jọra wọn pẹ̀lú owó oúnjẹ àti owó bísínẹ́sì òun ni mo sọ fún yín lẹ́ẹ̀kan kìí ṣe dandan kó dáyàwó rẹ lóko òwò tó wù ọ́ ni the moment tó ti wá dá lóko òwò ó di tiẹ̀ alukur'ani sọ katigorikale lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna. nítawọ̀n ọkùnrin bá ṣe tí wọ́n rí tí wọ́n ní nítawọ̀n obìnrin bá ṣe tí wọ́n rí tí wọ́n ní. ẹ̀rọ sàkàsà pé ẹja máa dàkáǹtì pọ̀ ọkọ àtìyàwó ìjà náà lẹ́yìn sí ìjà kan yìí ń bẹ ọlọ́lọ́mọ èyí táwa yìí náà ti parí <laughs> èmi sì máa fi kún fún wa pé ntọ́lọ́run wí fún yín lẹ̀ gbọ́ láti lẹ̀ kò sí bí ọlọ́run ti ní kí wọ́n ọkọ àtìyàwó mùsùlùmí ẹ máa lo joint account kò sínú òfin islam kò sínú tí islam gbà wá láàyè rẹ̀ ká má mọ èwo lowó tọkọ èwo lowó ìyàwó wọn jọ ń kọ́lé àmọ́ èló lọkọ ní bẹ́ẹ̀ èló níyàwó ní bẹ́ẹ̀ gbogbo yín wọn bá tẹ̀lé àmọ́ o ọba tẹ̀rí àmọ́ o lirrijali nasibun mimma ktasabu walinnisa'i nasibun mimma ktasabna. bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ṣe pé wọ́n náà ló fún ìyàwó rẹ̀ lówó yìí the moment ọba ti fún ó ti di jíta ní ti di jẹ ṣẹ̀rí àná anabi sallallahu alaihi wasallam ní ẹni tó bóyàn lẹ́bùn tí ń tún padà ń gbà á ó dàbí kínní anabi lápẹjuwe rẹ̀ bíi ta já ni tí ó bì sájú tó máa kó nǹkan ẹ̀jẹ̀ ṣe àpèjúwe dáadáa lẹ́yìn torí náà the moment téèyàn bá ti bòòyàn ní nǹkan kọ́dà bọ́ jẹ́ ìyàwó rẹ̀ ó ti di tiẹ̀ and when we say ó ti di tiẹ̀ ìyẹn ni pé òun ló lè decide ta ní fún ta ní ní fún bírò ọkọ yìí bá ṣe pọ̀ wà ní situation tí ò ń sówó lọ́wọ́ rẹ̀ òun la ti wílẹ̀ kàn yẹn ebi ọkàn ni ìyàwó Ibn Mas'ud di tèyí àmọ́ kìí ṣe pé kẹ́ ẹ máa ṣe é bí gbàtẹ́ ní right ní à tẹbi odiye báyìí tó ní lákàntì rẹ lọ mú bẹ à kò rí bẹ o a ó pè é ó kì í ọbẹ dákun ẹ lásìkò yìí mò ń retí owó kan kò tí ì dé àbí wọn tẹ bàtọ bá fà dákun mú nù owó ọwọ́ rẹ yẹn náà tí n bá rí yín dá padà fún ọ nítorí yẹ ọmọlúwàbí mùsùlùmí lẹ́nu irú obìnrin tó bá ti gbọ́ báyìí náà wọn náà má wàá kàkà mówó jọ ìyàwó kínní Ibn Mas'ud ọkọ rẹ̀ lọ́wọ́ torí náà apá méjèèjì la nídà ti túnra wa ṣe káwọn ọkùnrin ó sì ní máa ọ̀pẹ́rẹ́sì àwọn ìyàwó wọn the fact pé wọ́n lọ dá lóko òwò ó ti di kínní ó ti di tiẹ̀ o ntọ́ bá sì di tiẹ̀ òun ló lè decide ẹni báyìí mo fẹ́ fún ẹni báyìí ni ìfẹ́ fún ọ sọ̀rọ̀ tútù fún àwa náà ń sọ fún à ń sọ bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ nísìnyí ẹjọ́ àwọn ìyàwó dáadáa bí àwọn ìyá ńlá wa Khadija Khadija lówó ju ọkọ rẹ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam lọ ìyàwó Ibn Mas'ud Zainabu lówó ju ọkọ rẹ̀ Ibn Mas'ud lọ wọ́n ti tẹ owó yìí kalẹ̀ fáwọn ọkọ wọn bí agbóńtẹ bá nílì mẹ kíni kémi olówó kẹyìn ọmọ sanna ní kẹyìn máa ṣe wàhálà ìyàwó gidi o àmọ́ kì í ṣe kọkùnrin ó dúró pé ọgbọ́dọ̀ má ṣe ọgbọ́dọ̀ má ṣe òsí lọ́dọ̀ obìnrin ọ̀dọ̀ ta ló wà ọ̀dọ̀ ọkùnrin ni ò torí náà bó torí mi. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه